نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أما بعد فإن أصعب الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته

kókó lọ sí àgbéyẹ̀wò lọ́wọ́. Ẹgbẹ́ mi àwọn tí wọ́n ní ìwọ̀ lọ́wọ́ wa àti ká pé àwọn ìwọ̀ tó ń lọ lọ́wọ́ wa àwọn ìwọ̀ pé. Nínú àwọn ọ̀rọ̀ yìí àti ṣàlàyé àwọn ọ̀kan bẹ́ẹ̀. Èyí tá a ṣàlàyé lọ́wọ́. ومن الحقوق الزوجية يقول مطلعيا يقول أشيء أخر من يؤمن أو ما أو من يؤمن أو ما لذكر الله سبحانه وتعالى هو الخالق والمنير البصير يقول يا الله كن بسجيه ليغفر لكم يا الله فيعلم يعلم من يتوكل هو الله ó ta owó papọ̀ lórí àwọn méjì lọ́jọ́ ìrọ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lórí ìwé náà ó máa ń pè é tó ń ṣá àtà àwọn ẹ̀kọ́ pa ọ̀pọ̀ àyàpọ̀ àti ṣàlàyé rẹ̀. Bákan náà, ìwọ̀n tí a ṣàlàyé ní ìdí ẹ̀rọ ìgbìmọ̀ ìròyìn ọkọ ní bí àwọn onímọ̀ ọkọ ní pé ọkọ gbọdọ̀ ṣe fún ìyàwó rẹ̀ nítorí oríṣi ọkọ àti ṣàlàyé ọ̀rọ̀ ilé náà ní ti ọkọ gbọdọ̀ ṣe. Àwọn ìgbésẹ̀ náà lábẹ́ tí ìgbà tó ká àwọn oníṣègùn ọkọ rẹ pé ẹni ọkọ gbogbo tí ó àwọn ọgbẹ́ kí ilé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn gbogbo tí bá lọ mú ìnáwó wá ànáwó ní ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú wa àti sàlàyé àdìẹ àwọn gbogbo ìjọba bá ti ṣe nínú ọ̀pọ̀ ọlọ́wọ́ ìlú èyí sì ní oríṣiríṣi rárá ọlọ́dọ̀ ọ̀gbẹ́ bí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ló ń yẹ ọlọ́run ní bí wọ́n ṣe fún ọmọ ìlú yẹn sọ̀rọ̀ ọmọ olówó àti. abáníyàwó ń ṣe ilé yìí ọkọ ẹ kọ́kọ́ máa rí ìlú ìyàwó rẹ̀ ya onílé ìyá ọmọ ẹni kalẹ̀ ọmọ ẹni ká nǹkan tó lọ́wọ́ sí lọ́wọ́ ní ìlú sí o ní ọ̀pọ̀lọpọ̀ ní o àbí ṣe nǹkan kọ́ etí ọ̀kan gbé kalẹ̀ àbí ìwọ̀nyí nígbà kan tí a sọ pé èyí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn lórí rẹ̀ ọdún ọ̀pọ̀lọ̀ ẹ̀yìn wà wọ́n sábà wà lẹ́nu tó ń ṣe àmì ìṣòkò ìjì rẹ̀. Àwọn ará ní obìnrin tóun ò ṣe kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ sì máa ń rí pé ìyàwó lágbájá ó tún máa ń ṣe fún ọkọ rẹ̀ lé ní ìrànlọ́wọ́ ààbọ̀ tó nínú bí ó ṣe ń lọ ìjẹ̀bi ìrìnlẹ̀ nígbà tí wọ́n dà ọ̀rọ̀ náà ó ní ọ̀nà láàánú ìlú ìyá lágbájá nù nínú ọkọ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìtàn báyìí nínú àwọn ìsúnṣan díẹ̀ nínú owó ilé ìwé ọmọ owó yóò bá pé yóò bá tún fún un owó náà bá dé ẹgbẹ́ ni wọ́n bá lé yóò sàn án oníbi ìwé ẹ̀kọ́ náà àmọ́ wọ òṣèlú wúlò ọ̀pọ̀lọpọ̀ jáde bẹ́ẹ̀ ní ẹ̀rọ ọ̀rẹ́ èyí tí ó ṣe tó lè tọ̀wọ́ ṣe ìṣèkà àti lọ́wọ́ ẹ̀kọ́ àwọn ẹ̀ṣẹ̀ dáa àbáwá ní tí ò sí òkú ọ̀kú fẹ́ sọ náà wọ̀ àbí wọn bá ti fẹ́ lọ́kọ̀ọ́ láti ọdún sí ìlànà náà. ẹ̀wá yìí fẹ́ sàlàyé lónìí afẹ́ sàlàyé lónìí èyí tó gbé àwọn obìnrin náà gbogbo báwọn náà bá ṣe ọlọ́wọ́ di àwọn náà èyí tó gbé oníṣe obìnrin ní ọ̀sán. من أفضل الحقوق من سبب الحقوق nínú àwọn ìwọ tí ó bẹ lórí obìnrin sí ọkọ rẹ̀ báyìí nínú akọ òru àlẹyìn àbọn ní káàkiri àlejò èyí tàbí kọkọ mọ lórí ọkọ rẹ̀ tábà ní àtàlẹ́kàwọ̀ obìnrin náà bá ní àwọn ọkùnrin wa àwọn ìyàwó wa àmì ọkọ wa wọ́n ní àwọn ìyọ̀ tí wọ́n gbọ́dọ̀ pé lórí wa. níta lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ mọ̀ ní pé ìwọ̀ tọkùnrin ní yẹn pé tó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ sí fún ọkọ rẹ̀ ó tóbi gan-an ó tóbi ju èyí tí àwọn ìgbọ́dọ̀ ọkọ kó sí fún ìyàwó wa ó tóbi púpọ̀ nítorí pé. ipò tó lọ́ba pọ̀ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mi. ọlọ́run bá ní wàlá fóònù nítorí ẹ̀rí àlejò náà lè máa wọ. wàlẹ́ ìjáde àlejò náà náà tá a ní káwọn ọkùnrin tá a ní ká máa ṣe fún àwọn ọkùnrin àwọn náà lẹ́kọ̀ọ́ rẹ̀ káwọn ọkùnrin fi ara fáwọn náà wò ọlọ́run wà níbi ní ẹ̀dá ayẹyẹ náà dáwàdà àmọ́ irú dáadáa tá a retí lọ́dọ̀ ìyàwó ó ṣe fún ọkọ rẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ afẹ́kọ̀ọ́ ọmọdé ọ̀nà olóògbé ń pé obìnrin fẹ́ lọ yẹ ọmọ àwọn nǹkan wọ̀nyí òun yẹ kó bì mú pé n ti lọ sí rí sẹ́lẹ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ ti lọ sí ilé ọkọ ní o òun yóò fà á fún ibi tẹ́lẹ̀ òun yóò fà á tó bá dé bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tó lọ bá ọ̀tọ̀ ni tó bá tó bá dé bẹ́ẹ̀ tí ò bá bá ń kóró ìbẹ̀rù sùn tó gbọ̀n náà ló wà á rí ilé ọkọ lẹ́bí sọ̀rọ̀ àkọ́kọ́ ìdíbò tọ̀ nínú àwọn ọ̀sán tó bèrè wọn bá pàdé ní ọkùnrin lílo ẹ má jẹ́ kí ìwé tá a kà kò sí pé bẹ́ẹ̀ ìwé tá a kà tó ju ọ̀nà ju ọlọ́dà ju làwọn ti gbé lọ sínú rẹ̀ àwùjọ áfíríkà gbàdé pàpà tẹ ọmọ bòmí ẹ̀mọ nàìjíríà yìí ọ̀ ní kọ́ lè wọlé lónìí ọ̀tọ̀ nígbà ń kọ́ nílùú ọ̀tọ̀ nígbà tó ń gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti kàwé nínú tí mi kọ́ wọn pé àṣà aláṣà àwọn tó máa ń gbé ìwé ìkàlẹ̀ àṣà wọn lálọ́ kọ́ nínú ìwé látà tí ò dánú àṣà wọn ló lálọ́ kọ́ sẹ́yìn ò ti dánú àṣà wọn àfún nínú tó dánú àṣà wọn àṣà rí àìwọ́n tó ṣe é ju wọn tó ṣe ṣàkóso ìlú wọn ètò dánú àṣà wọn sáà mú àmọ́ táwọn sọ pé ikú jẹ ń dà pé obìnrin ò fi ń ṣe ẹrú ní ọkọ àwọn ìsìláàmù náà kò fi ń lẹ́rú ní ọkọ o àmọ́ ẹni pé àwọn tó ní ẹrú nínú ọkọ olú ìsìláàmù fojú kéré nínú rẹ̀ má lè ṣe bẹ́ẹ̀ bá ti wá ká ọ̀rẹ́ náà ni wá ìwà sọ́lú rẹ̀ o afẹ́ra wa ní o ẹ bá fẹ́ra yín ọkọ ní ojúṣe fẹ́ kó ṣe fẹ́ rí ọkọ ẹjẹ́ àwọn oúnjẹ tẹ́ta oúnjẹ tẹ́ta oúnjẹ tẹ́ta lọ gbogbo aláwa gbogbo aláwa ní aláwa sí iṣẹ́ àwa ti ṣẹ́ gbogbo aláwa ti rẹ̀ àmọ́ iṣẹ́ kálukú yàtọ̀ ẹni tó jẹ́ pé imán ó wà ti ṣẹ́ lè ṣẹ́ ẹni tó jẹ́ kíńnà ó wà ti ṣẹ́ lè ṣẹ́ rẹ̀ sọ àwa ti ṣẹ́ lè kí ni kíńnà wa ṣe kíńnà wa wa wa ṣe àgbégbò ní ilé ẹ̀ṣẹ́ wo tó ṣe máa fónífóní tó ṣe nítorí iṣẹ́ ti ẹ̀rọ síkẹ́rìtì ní òun lọ́sẹ̀ ìdáàbòbò òun lè fẹ́ hmm. bẹ́ẹ̀ náà lóbìnrin náà àtọkọ rẹ̀ afẹ́ra wa ni bẹ́ẹ̀ ti fẹ́ra ní obìnrin ní pàtì tiẹ̀ tó yẹ kó ṣe tó gbé bí ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ra ní ọkọ̀ ọkọ̀ ní tiẹ̀ ẹ̀ ní lọ́wọ́ ti fẹ́ sọ́kọ̀ ṣé bí wọ́n fẹ́ lórí ló ṣe yìí ṣé ẹ̀mí ìjẹ́ lọ lórí ẹ̀mí ìjẹ́ lọ lórí ọkọ̀ obìnrin náà ló lórí sùkálùkù ti ní iṣẹ́ tiẹ̀ nínú ojúṣe tó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ jù mọ́ ní ọkọ tí ò ní kọ́kọ́sọpọ̀ orí ọkọ dé lónìí ojú kò tọ̀ wá. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní ilé ọkọ gẹ́gẹ́ bíi pé bẹ́ẹ̀ ni ó lè tẹ̀lé àṣẹ ọkọ. ọkọ lágbára pàṣẹ fún ìyàwó rẹ̀ lọlé ìyàwó lágbára àṣẹ kẹta lọlé nítorí lágbára náà ní ìmọ̀ràn. ìtí ń jẹ́ olórí ọjọ́ òun òwe tó bèrè rárá èyí tó kéré jù ní olórí òun náà ní fábílì ọmọ òwe tó bèrè. Nínú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa ń sábò sí fúnra wa ní. Ṣé kí lọ́mọ obìnrin náà jẹ lórí ẹ bá lè ta lónìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin jáde fáànà fẹ́ jẹ́ àṣọ ọ̀pẹ́rẹ́ kọ́dà rẹ̀ tó náà ẹ̀ àtọ́ náà fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ lọ́kùnrin ẹni káwọn obìnrin náà jẹ kí á máa lọ ẹni káwọn obìnrin náà jẹ kọ́ńtà ẹni káwọn obìnrin náà jẹ pírẹsidẹ́ǹtì gbogbo ráwọn náà gbogbo àwọn tá à ń sọ yìí ti ṣe obìnrin. wọ́n tó fi jẹ́ pé ìsìláàmù gba obìnrin ibi tó kéré jù láyé kí ẹ̀sìn ọkọ̀ tó òun náà ní àkójọpọ̀ tó pé òun náà ní wọn fámìlì bàbá ìyá àtàwọn ọmọ olóṣèlú ọlọ́pàá òsì àṣẹ rẹ̀ òsì lóbìnrin lọ́wọ́. gbogbo ẹni tẹ́ ń pariwo pé ẹkọ́ mi náà láǹfààní kọ́ ẹjọ́ gbọ́n náà ó yá fún ìyàwó rẹ̀ láǹfààní kọ́ pàṣẹ lórí ọlọ́wọ́ lè gbà gbàdú wò lè gbà èsì tí òfin lè lò. kọjá ètò ìpínlẹ̀ náà yóò tí ò tóbi ìwà ọkọ̀ wọn láyé obìnrin tí ò bá ní ọkọ̀ wọn láyé ó wá ní ọmọbìnrin ó lọ́mọbìnrin mẹ́rin kan fẹ́ fẹ́ ó tún wá ní ọmọkùnrin náà ṣé àwọn pé wọ́n fẹ́ kọ́ ọmọ tí wọ́n fẹ́ kọ́ ọmọbìnrin rẹ̀ òní ọ̀dọ́ ní ọkùnrin ló lọ fún onítọ̀ lọ́wọ́ ìyá lórí ẹ̀dá tá a dá obìnrin àdá alábàtẹ̀ àdá lẹ́nu tí mo darí obìnrin ò lè darí lé. So nínú àkọ́kọ́ tó lè gbọ́wọ́ di mú nínú àmọ́ sí ẹ̀kọ́. Àbí wọ́n tọ́ sí wa ní ọkọ́ ilé ẹ̀kọ́ di mú dandan ló ṣe láti náà ọkọ́ lágbára láti pàṣẹ fún ọ. Dandan ṣe ní pọ̀jù láti rẹ̀. جعل الله سبحانه وتعالى الرجل قوما على المرأة بالأمر والتوجيه والرعاية الله ọba ló ṣe ọkùnrin bẹ́ẹ̀ ó ṣe ọkùnrin ó ṣe ọkùnrin lẹ́yìn tí ó kọ̀ wá mà ní alámòójútó olùdarí lẹ́sìn bẹ́ẹ̀ ẹni tí wọ́n kọ̀ǹtó náà fọlọ́ sí ọkùnrin yẹn. olùwárí alùpùpù ọ̀gbà ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ alẹ́ nísà bọ́lá ti tó lò nígbà tí mo sọ̀rọ̀ ìsìláàmù ọ̀la ìsìláàmù tó kú nígbà bá ti rí àwọn ti fi ẹwà ẹwà ìsìláàmù bá ń wà á máa fà jáde àwọn alẹ́lẹ́ ló ní ẹgbẹ́ tó ń fi ẹ̀sìn rẹ̀ tó ló lọ lẹ́sìn kan tó mú rẹ̀ wá jáde nínú ìwé ẹ̀sìn wọn tó mú rẹ̀ jáde ẹ̀wù nìyí. àdánù wa fẹ́ sọ fún wa pé obìnrin pọ̀ pàfẹ́ ẹ̀rí gbogbo ọkọ̀ gbàdúgbò nínú rẹ́díò ẹni wọn lọ bí àwọn tó ń sọ bí ìtàn ní rẹ́dù wọn ń ka ìtàn ń ka ìwé ìtàn rẹ̀ ẹni òjò àpá bíjẹ́ kọ́ bíjẹ́ sọ̀tàn yẹn ọkọ̀ ṣíṣe ayé táwọn ń gbé yìí nínú rẹ̀ obìnrin onímọ̀ pàṣẹ ń bẹ̀ obìnrin oníjọba ń bẹ̀ obìnrin onímọ̀ ń lukú obìnrin ń lukú obìnrin onídàájọ́ kó wálé nígbà tá a jọ ń bọ́ fún àwọn ìwà tó ẹnì náà ló yá ìdàkejì ayé náà ń gbé ìlàyé ilé ìlàyé náà ń kà ìdàkejì ayé náà ń gbé nù bọ́lá ti ṣe ọkùnrin nù ìlú gbàdọ̀ tó wà nìyí àlùjá àlùkò ìjà lóde àjàǹdẹ̀sà bá a ti dá obìnrin bá a ti dá ọkùnrin á dá ọkùnrin lẹ́yìn tí yóò pàṣẹ yìí agbàgbèsá yóò pàṣẹ nínú bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ mọ̀ pé ọlọ́run ọkọ rẹ fún láti lórí rẹ fún láti láti pàṣẹ mọ́ tẹ́lifíṣẹ́ ní kí wọ́n lọ tẹ̀lé àṣẹ tí ọkọ wa pa ọ́. bí o bá tẹ̀lé àṣẹ tọkọ ló bá pààyàn bí o bá tẹ̀lé àṣẹ ọkọ rẹ obìnrin á máa pè ní ẹlẹ́sẹ̀. Bismillah Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ìdàdá àbọ̀dìlù ìmúratàbò lára àṣẹ tí ọkùnrin olóyò ọkùnrin ló ń láti ṣe bìsúnmù láì ọkùnrin tó ń lọ́gbọ̀ ọ̀pẹ̀ láti ọkọ rẹ̀ níbi ìjàpá tó pàlàfẹ́ ó ní ìdàdá àbọ̀dìlù ìmúratàbò ìlànà ìrọ̀ṣẹ̀ ànábì ní ìdàdá sí ọkùnrin má tó ń pè ìyàwó rẹ̀ bóyá ìsúnmílà káwọn oṣù ìsúnmílà fa ábàtì obìnrin náà kọ̀ ó lọ wọ̀ wá ó kó fọkọ obìnrin ò lẹ́kọ̀ọ́ lábẹ́ òfin náà láti kọ ohun fún ọ̀pọ̀ rẹ̀ gbogbo tọkọ ló bá ti fún ọ ohun mo ní ọ̀rọ̀ sọ̀kan ọ̀rá n kò fún ọ ní oúnjẹ orí lé kí ẹni tó tẹ̀síwájú ni ojúṣe ìṣe tó yẹ kó ṣe ní òṣè o tí ò bá ṣe ọ̀rọ̀ wọn sì bí àmọ́ ẹ lé orí kankan ní òfin ọlọ́run ọba ó ní lọ sí ọkọ rẹ ò bá ti ojúṣe tiẹ̀ ìwé náà má ṣe tiẹ̀ ẹ lé rí òfin ọlọ́run ọlọ́run ò fún obìnrin ní àǹfààní ẹ kò sí nǹkan kò sí tí ó lè ṣẹlẹ̀ ọkọ rẹ ti pè ọ́ ó lè sí mi láì ọwọ́ ayé ọ̀sẹ̀ kò sí àyàfi tó bá yẹ pé ọwà ní àìjọ tó ṣàìjọ sọ ìdáhùn ìwé ẹgbẹ́ dáná ìyàwó ṣàìjọ sọ ìgbà tó yẹ wákò àwọn ọ̀tẹ̀ yìí bí ìtẹ̀lé ń bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ní ibi ẹ̀sẹ̀ mú. Àmẹ́sìn là bọ́ àtàlẹ́ wọn lókè ìmọ̀ràn síláṣẹ́ ọ̀ ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá yẹ kó yẹ tó káṣẹ láti wọn yọ ọdún pa láti ní káṣẹ náà wà àbọ̀ ẹ̀rẹ́ àṣẹ wọn lẹ́yìn. ọ̀nà ní ilé ìlú tó bá ti fi kọ́ ọ̀nà àìlọ́ àbúṣe rẹ̀ bá sùn lọ́wọ́ olùmọ̀jọ tó ń bọ̀. Àlejò ni tó bí ìrìn yẹn bá wá kọ̀ tí ò dá kọ́ lò bàbá àgbà ọ̀dọ́ àná àdéhà ọkọ̀ rẹ̀ wá bínú ọkọ̀ rẹ̀ wá bínú ẹ̀fọ́ sọ́yìn òní ìyàwó sáà ń bẹ ẹ má ti bínú ọlọ́wọ́ bàbá bínú ni o àwọn kan jẹ́ ọ̀rẹ́ gan lọ wọ́n bá ti bínú ọlọ́run bá wọn bínú inú ọlọ́run bí níjọ́ tí òbí bá ti lè bínú sọ́mọ rẹ̀ ọlọ́run náà sì máa bá wọn sì máa bá wọn bínú wọn. lọ́sibí bí bá wá bínú bí bá wá bínú ọlọ́run ọkọ̀ wá bínú ọ̀rọ̀ rẹ̀ yóò yá. ìwọ́n bínú ọlọ́run ìwọ́n wà lára lọ́wọ́ ọ̀la ọlọ́run sábà kò fi lè kò lè nítorí yájú wáyé bínú àwọn òbí rẹ̀ tọ́ba ti wọ́n ìdúró àwọn òbí rẹ̀ ẹsẹ̀ kánà máa yí iná ọba ní wọ́n jọ ní pọ̀ ní. bẹ́ẹ̀ náà ní ìyọnu ọlọ́ọ̀ bẹ́ẹ̀ bá wà ní ọlọ́ọ̀ mẹ́wàá lọ jìnnà nípa ti lórí ìyọnu ọlọ́ọ̀ ọlọ́ọ̀dà àwọn òbí rẹ̀ tọ́ba ti ní ìyọnu ọlọ́ọ̀ tọ́ba ti ní ìyọnu òbí rẹ̀ ọ̀hún ìyọnu ọ̀sọ̀ alẹ́ mọ̀ọ́mọ̀ ló rẹ̀ ọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ fún ẹni ọlọ́ nígbà tó bá ti ń yọ náà òbí rẹ̀ báwo bí o bá ti ń yọ sí ọ ọmọ òsùn ọmọ sọ bẹ́ẹ̀ náà ní àgbègbè náà ọmọ nígbà ọmọ ní ìdínú ọlọ́ nígbà tó bá ti ń yọ sí ọ ọmọ ní ìdínú ọlọ́ ṣùgbọ́n ní àwọn ẹgbẹ́ ń bínú ọlọ́ ọba bínú òun lè wa òun lè lọ́kọ́ síyàwó rẹ̀ tọkọba tó tọkọba tó lè dúró sí àìlọ rẹ pàtàkì jùlọ tó bá jẹ́ kí pé lórí dáadáa ni lórí ẹ̀kọ́ rẹ ni ọlọ́run bá bínú o anẹ́bí mi tí ọkùnrin tó bá pè ìyàwó rẹ̀ ó ní káwọn ọmọ ṣe súnmọ́ kí akọ bàbá àtàkọ̀dùbà àlejò.

kí ló wọ́n tó máa ti ní ọlọ́wọ́lá ọlọ́wọ́ náà kàpé ó yá ẹmọ síbi ẹmọ síbi ìlú arábìnrin yìí àtà tó síbẹ̀ hà kí lè mọ ẹmọ ọ̀rọ̀ tuntun ní. àwọn mọ̀láìkà máa ń síbi ní àwọn mọ̀láìkà ní ti mọ̀láìkà sọ ọ́ gbogbo ọlọ́wọ́ bá ti àwọn mọ̀láìkà tó bá àwọn mọ̀láìkà tuntun parí fẹ́ lórí yìí lọ́dún mẹ́rin nígbò ní ọlọ́mọ ti yà àwọn tó tẹ̀lé ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ní oko òwò rẹ ní àbí nǹkan ẹ̀mí náà ní ètò ètò ìdí ń tẹ́kọ̀ bí tẹ́kọ̀ bí ṣe ọ. ètò náà tẹ̀lé ká máa ṣẹ́ ní ẹgbẹ́ lórí òní òun ní ipa gbogbo àwọn ẹgbẹ́ lọ sí dáadáa. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ilé ayé rẹ̀ dà ọ̀hún tí olùsí ayé rẹ̀ tó ṣiṣẹ́ sí olùsí ẹ̀ tí kàtàkùn ó ṣe é ṣe pé látọ̀dọ̀ ọkọ ló ti kàbá kù. ọkọ gbọ́dọ̀ bínú síyàwó rẹ̀ tọ́kọ bá ti lè bínú síyàwó rẹ̀ aláwòdà bínú o. tọ́kọ bá bínú àmàlà ẹ̀ka lẹ́nu tó máa tètè ẹ̀yà máa tètè ní ìlú ètò ìwé tó máa tètè lè. ọlọ́run ọ̀sà ìlú arábìnrin yìí yọ kó nù kẹrẹ arábìnrin yìí yọ kó nù àlọ́ rẹ arábìnrin yìí náà mọ̀ náà pamọ́ onílé tí ọlọ́ba náà lọ nítorí ọkọ rẹ̀ dé lóṣù obìnrin èyí tó ó ga jù nínú ojúṣe rẹ̀ fún ọkọ rẹ̀ oníkọmọtẹ láti rẹ̀ tẹwájú àṣẹ tọ́nà ọba ní ká pẹ̀lú látara ọkọ tó bá ta ọmọ náà gbé ìgbóró ìlú ìta àlè lò níbi Yorùbá ni àbálò ó ta ilé àṣẹ àṣẹ tó lágbára ló tẹ̀lé Tẹ́tẹ́ kọ́lá wọn ní ìsọ pé látòjú ilé ṣe yìí. Káwọn obìnrin jẹ́ pé mo ń ṣe ti láìpẹ́ ní ṣe media ni. Ọjà tí ń ta ìdájọ́ ìgboro rẹ̀ sí. Tòkó máa rìn, ó wá di ilé ọkọ, ọkọ wá pẹ̀lú ìkó. Ó ọmọdé, nǹkan fẹ́ yọ lédi ìkẹ́rù mo social media yìí, nǹkan fẹ́ yọ ọbẹ̀ wọn. Ní Facebook ni, ní WhatsApp ni, ìyá ń jáde kó fẹ́ àṣẹ látọ̀dọ̀ pọ̀ ní ọkọ̀ lágbára rẹ̀ lọ́tọ̀dọ̀ ọ̀fẹ́ náà ọ̀gá. tó tó bá ń parí àṣẹ báyìí obìnrin kan tẹ̀lé ẹwọ tí àṣẹ nípa dára tó ẹ wá jẹ́ àwọ̀ àwọn obìnrin tó ń bẹ láyé lónìí ẹ dàpọ̀ torí pé ẹ̀kọ́ tá a lọ kọ́ lórí ìwé tá a bá ta ọ̀làjú tá a láàárín nǹkan tó ta bọ̀ àṣà wa àtẹ̀síwọ́n alábàpọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀rẹ́ náà sọ yìí níjọ́ tí ó làbí èkó ọ̀làbí àwọn èkó tí òsì wọn wá tí òsì wọn wá ká wa àwọn ẹ̀yà wa àwọn àwọn ẹ̀yà tó bí àwọn ẹ̀yà wa bí wọ́n ti ń sáwọn ọkọ̀ wọn. gbogbo tó ọkọ̀ bá lọ́wọ́ ẹ̀kọ́fẹ́ náà nù nítawọn ìyá tó wọ́n sọ̀rọ̀ àmọ́ lónìí àwọn òbí ìyàwó lápò àwọn òbí ìyàwó lápò ọmọkọ̀ọ̀kọ̀ kí ló dé? ìṣèṣayọ̀ tẹ́tẹ́lẹ́nu mẹ́tọ́fẹ́lá ní ọba agbára tọ́lọ̀ bá fún ọkùnrin kúkúbà ṣùgbọ́n gbogbo àṣẹ tí ọkọ bá ti ń ta gbogbo àṣẹ tí ọkọ bá ti ń ta ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lọ́dà òní ọlọ́wọ́ bá tí obìnrin yẹn tó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àyàfi tó bá jáde pé tó bá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kọ́ ló sọ ẹ̀ lọ́nà àkàrà bẹ̀. tí ọ̀rọ̀ tó yẹ kí ọkọ ń pààyàn láti ẹgbẹ́ wọ́n dà ìfaramọ́ ah, ìlú ẹni yẹn bàbá ẹgbẹ́ sọ lẹ́ẹ̀kan ní tí òde kọ́kọ́ lọ kọ inú ilé márùn-ún ìlú tó lọ́nà ìyàwó obìnrin náà kú òun náà láti gbé ẹnu wálẹ̀ kọ́kọ́ òun ti fẹ́ inú ẹjọ́ máa ń gbóló kan àwọn obìnrin aláì ẹ bá rí ọkùnrin mi tó ní kí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ti sọ ẹ bá ti rí sọ́wọ́ méjì kọ́ máa ń ó lọ jọ lójú kó o kó o ká ọkùnrin akọrọ ìlú sọlẹ ẹwọn kan ẹwọn bẹ̀rẹ̀ ìlú sọlẹ ṣé ó lè lọ sọ máa kọ́kọ́ rẹ obìnrin òní lágbàtà o má ti kú ní a máa ń tẹ nígbà kọ́kọ́ rẹ kódà kọ ju ọkọ rẹ kọ ju ọlọ́gbìn yìí ọ̀nà tẹ nígbà kan tó yẹ kí ọkọ rẹ akọ́bí rẹ ju ẹ́ àbíkẹ́kẹ́ olóògbé lọ́mọ ọ̀sẹ̀ ìgbà fún yọ. àgbègbè àlùkọ̀gbọ̀ àmúlẹ̀ alàmìsà àṣẹ náà bá mi. sòrí ìgbẹ́ bí ojúṣe àkọ́kọ́ ká sọ pé ọkọ ní lọ́dọ̀ ìrọ̀wọ́ rẹ̀. àwọn ojúṣe wọ̀nyí tá a sọ nípa àṣẹ yìí àti sọ́lẹ̀ pé ó dé bí ìṣòro kọ́kọ́láyà ó débẹ̀ ọ̀gbọ̀n ọ̀hún tó ọkọ̀ rẹ̀. Bákan náà, lára àwọn ojúṣe obìnrin nínú ilé ọkọ rẹ̀, òun ni ó gbèsè ọgbà àdìsíjáì. Obìnrin gbọdọ̀ máa gbàyànjá lọ́dọ̀ ọkọ rẹ̀, ó gbèsè àwọn ọkọ̀ kan ó tó ṣe àwọn kan gbọ́dọ̀ wà láwọn ọkọ rẹ̀ ìdílé bá lè gbé ó gbọ́dọ̀ gbà lọ́dọ̀ ọkọ mẹ́sì kàlàyé mẹ́sì kàlàyé kò dá kọkùnrin kóbìnrin máa ń ṣe nǹkan lẹ́rù ọkọ kò dá nígbà tó bá ti dá yé ti bá obìnrin obìnrin ti kọ́ lé sẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ọkọ rẹ̀ ó kọ́ lé ọkọ mà tó bá tẹ̀ sọ ìdòdó bá kọ́ sọ́yìn bàtọ̀ náà sọ mí sí àlọ́ ló kọ́ lé sẹ́kọ̀ọ́ mo kàn fẹ́ fi surprise to surprise kí n kẹ́ surprise. nítorí pé ẹlòmínú kan bẹ̀rẹ̀ pé kílẹ̀ rí tó ní kí obìnrin tó fẹ́ kọ́lé àwọn bá fẹ́ ra lẹ̀ ó gbọ́ fẹ́ lọ́kọ rẹ̀ kò sẹ́ẹ̀dì dùn. àmọ́ ìròyìn kan bẹ nígbà pé ìgbésẹ̀ tọkọ tí àwọn fẹ́ gbé ó gbọ́ gbọ́rọ̀ bí tọkọ náà lápò ìgbésẹ̀ ó fẹ́ jáde lọlé ó fẹ́ jáde lọlé ọkọ̀ gbọ́dọ̀ níjọ́ kẹ̀kẹ́ lọ́la rẹ̀ níjọ́ kẹ̀kẹ́ lọ́la rẹ̀ àtẹ̀lé àwọn tó pé ìyàwó rọ́fẹ́ tó ti gbà pé pé lápò fẹ́ sí ra ṣẹ̀dá àwọn ọ̀fẹ́ ọ̀ àmọ́ sì wá bọ̀ bọ̀ tó kò lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ bọ̀ lọ́wọ́ tó pé yóò jáde nílé ẹ̀hẹ́ tó rọ̀ wá ọwọ́ lọ ọwọ́ ìgbà jáde nílé gbọ́dọ̀ tó bàjẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ tó bà nílé. Mo lọ wọn lọ à ń lọ òkè òyì kí ló fẹ́ lọ ṣe ọkọ̀ gbọ́dọ̀ bí ẹ̀dínkù lẹ níbi àmìlẹ́kù lẹ. Mo fẹ́ lọ lálẹ́ yóò dé mọ̀ náà nù. Ikú tẹ̀lé àgbà ọ̀rẹ́ jáde ní kọ̀ọ̀kan. Ókè. Wọ́n fẹ́ rẹ̀ yẹn kọ́. Ó fẹ́ rẹ̀ yẹn. Ẹ̀rọ ti tẹ̀ wọ́n ti kalẹ̀. Ẹni kọ̀fẹ́sọ̀ bẹ́ẹ̀ tẹ̀ láàrin wa àti èèyàn ẹnìkan fẹ́ wọ wáyé àwọn fẹ́ bọ́kùnrin kan sọ̀rọ̀ ọkùnrin gbọdọ̀ mọ̀. Rízì nìyẹn lẹ́gbẹ́ kọ́ ọgbọ́dọ̀ kọ́lé àbí kọ́ ọ̀rá rẹ̀ kọ́ wá parí ẹ̀ tán ọkọ̀ wáyé rẹ̀ ń bọ́ ọkọ̀ rẹ̀ ti sọ̀rọ̀ láì fún wọn ni. Ìjọba bẹ̀rù. Lára right ẹ̀kọ́ tí ọkọ ní lọ́dọ̀ ìyàwó rẹ̀ pé ó gba ìyọ̀ǹda wọ́n rẹ̀ ṣe àwọn ọ̀kan. Ọ̀dà àwọn ìbádà tó ń bẹ tó o tẹ̀lé bá fẹ́ ṣe ṣẹ̀rí àyè tó bá àdáyàrá rẹ̀ àmúlòmọ̀ lórí rẹ̀ sọ̀rọ̀ bá wà lọ sọ̀rọ̀. àyùmọ̀ ìwọ àti ànábì ni èyíkéyìí ní obìnrin tó fẹ́ gbá rẹ̀ tó jẹ́ wípé àlejò ọmọ ẹgbẹ́ rẹ̀ àti ńlá pé ìṣẹ́ ògbọ́dọ̀ gbà rẹ̀ ńlá bí irúgbìn zàwùdí ha àìsàn ìlú ìjọba ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ nígbà wọ̀ ẹ̀wọ̀n máa wọ inú. tó ń bọ́ fẹ́ dáwọ̀ ó bọ̀ ọ̀rọ̀ kò dáwọ̀ ló ń dáwọ̀ ọ̀ kò fẹ́ dáwọ̀ ìbò dáwọ̀ rà. àmì tí ẹ̀kọ́ ọmọ ẹ̀yà sọ́dà ó ń bọ́ ṣe dáwọ̀ ọ̀rọ̀ fún ìgbà ẹ̀wọ̀n rẹ̀. ìyẹn obìnrin máa ń bẹ lábẹ́ ọ̀rọ̀ lọ ká lè mọ̀ níbi sọ́dẹ̀ sọ pé fáwọn ń sọ nípa pé ìtẹ̀láṣ mo fẹ́ gbá wẹ̀ ó lè yéé bímọ irú àwọn ọ̀rọ̀ yìí kì í sàwọn ọ̀rọ̀ tó wá gbọ́ ọ̀rọ̀ yẹn o bí àwọn ọ̀rẹ́ mọ́ndé tí àwọn ọ̀rẹ́ gbá ẹ̀ mọ́ndé ó gbọ́dọ̀ fún ọkọ̀ ọwọ́ tí wọ́n fẹ́ gbá ẹ̀ lọ pọ̀ sí ó gbọ́dọ̀ fún ọkọ̀ ọwọ́ fẹ́ gbá ìwọ̀n náà títí gbà ọkọ̀ ọ̀dọ́ gbà lọ́wọ́ ilé ní ìlú tó ń bí wọ́n ti wọ́n dàbí ọ̀rọ̀ yẹn ó sì lè tó ń bá ẹjọ́ mi ó sì lè wà fẹ́ pé báyọ̀ mọ́tò láti bí ṣe mọ́tò kan bọ́ sí public health ọkọ̀ nígbà ìgbàgbọ́sẹ́ wọn náà ọ̀dọ́ ní sùn gbogbo alẹ́ yìí wọ́n á láwọ̀ láwọn ìdájọ́ àyè ìgbẹ́jọ́ sínú àlẹ́yìn ọkọ̀ sì ní pílánì lẹ́yìn àti àwọn ọdún fẹ́ dáwọ̀ àdọ́gbà lọ́la ìtọ̀lálẹ̀ mo ti ní pílánì lọ́la gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin gbọ́dọ̀ ní kankan ìyàwó ọkọ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀ kó wá fún ẹnìkan ta ní ìtọ́jú ilé ọkọ rẹ̀ ló ní o kó wá fún ẹnìkan ta láì ṣe gbogbo àwọn ọ̀dọ̀ ọ̀pọ̀ ọ̀dọ̀ ẹ̀wù lónìí. bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ bá ewu tí wọ́n lọ bìkan yóò lọ àwọn obìnrin ní yóò táwọn ìṣèlú láyé lé ní ìrírí ìṣèlú lọ́dọ̀ gbogbo náà ṣe bẹ́ẹ̀ yóò dùn ọlọ́wọ́ ọ̀pá ìkọ̀kọ̀ yẹn náà ìgbìmọ̀ jáde ọkọ̀ rẹ̀ bò ó àhìhì ẹ̀rọ ọ̀rọ̀ àpá àdúgbò kọ̀ọ̀kan yìí ọgbọ̀n tó báyìí tó kọ̀ọ̀kan sí ní pípa tá ń ọlọ́pàá ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orí bẹ̀rẹ̀ níjọ́ kan wà nínú òde kan lóbìnrin kan wá bí ọlọ́pàá kan ẹ̀ tì lọ́pàá fa ni wọ́n ti wọ́n ti báyìí wọ́n kàn wọ́n rí òye ẹ̀ kéèrè ìyá kíni ìyá kíni ẹ̀ ẹ̀ kó bá dé bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́sọ̀ tó ń báyìí alára bí ẹ̀fẹ́ ṣe bí ọkùnrin ọkọ̀ ìjọba ara bí ẹ̀fẹ́ ṣe bí ọkùnrin sẹ́yìn lọ́kùnrin bá lóun fẹ́ kí ìyàwó òun bá òun ṣẹ̀gbẹ́ òkú tó máa ṣe ó lórí sí o. ó ní àwọn tí wọ́n bá lọ sí ẹ̀sẹ̀ lẹ́ lọ́ba ọ̀rọ̀ ìmọ̀ sọ́ọ̀rí ọ̀fẹ́ sí ilé rẹ̀ sí dáadáa ọ̀fẹ́ bá lọ gbogbo ayé ara rẹ̀ ọ̀la ìtọ́kọ̀ bá ti ní mọ́tò ìkàrà ìmọ̀ sí ma nígbà tó gbádùn ayé tó gbádùn rẹ̀ kan láì ṣe náà lórí ìdádúró rẹ̀ lọ́sí. ó ní àwọn akínyẹ̀kẹ́ tó bí ọkùnrin ọkọ̀ ń bá òun wá múra tó ń gbé wọn rẹ̀ wọ́n lọ́wọ́ mo bẹ̀ kọ́ fún ẹlẹ́ díẹ̀ pé mẹ́rọ wọ́n wá fún ìbáfún mi lọ mo ti jáde lọ èyí náà pé ìwọ̀n dàrú ìwọ̀n dàbọ̀ bó ṣe jáde lọ sí ọlọ́run sùn náà ikọ̀ ilé ọkọ̀ lẹ́dùn nípa fẹ́lẹ̀ kan ilé ọkọ̀ lẹ́dùn sínú ọkọ̀ bá ti lè dùn sí ìyàwó ẹgbẹ́ ìyàwó ló ṣe ọkọ̀ ọlọ́run sùn náà gbọ́kọ̀ bínú. lẹ́yìn rẹ̀ ìpínlẹ̀ kù ẹ̀rọ lẹ́ta ẹ̀mọ́ àbúrò ilé pé mọ́ àbúrò ilé pé yìí gbogbo tó lù bá lọ o gbọ́dọ̀ gbà á lọ́dọ̀ kọrọ kọdà káwọn òbí rẹ bá pè ọ wọn pè ọ lójú ọgbẹ bàbá kẹ oníhe ojú sí mi lẹsẹ a ẹyin kọkọ mi náà kọkọ mi ní ẹyin ìyá ẹ náà ń bọ̀ èmi ń pè ọ ìwé ọlọ́pàá ọkọ rẹ náà kí ló dé fún ajé alùpùpù náà á lọ dáadáa ọ̀rẹ́ láyé ìtẹ́sí ìlú bẹ́ẹ̀ tó lóru ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣé bẹ́ẹ̀ bá bí ọ sọ́kọ̀ lórí ẹ̀yin òbí àwọn tó ń bẹ tẹ́lẹ̀ bọ̀rọ̀ náà níjọ́ tí ẹ bá ti ṣe máa lè kọ́ wọn tẹ́ ẹ sọ pé èmi bàbá lágbájá ọmọ mi ló yí ká mo ti fún làmídì ó mọ̀ fi ṣe aya tọ́kọ náà ní èmi náà gba mólíká tó lọ jẹ́ ìyàwó mi ibi tẹ́lẹ̀ kọ́dà fún àwọn afẹ́gbà tó ta kókó gbà kò sí ẹni tó tún ní agbára lórí obìnrin náà kò sí ọkọ nìkan lóko kọ́dà fún àwọn afẹ́ ìyàwó mi ẹ̀fẹ̀ yìí lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ o ìyàwó yá yá lọ ní ẹ ẹgbẹ́ ọ̀sán tó bẹ́ẹ̀ ti ṣe lórí kọ́ ó bọ̀ ọ̀tẹ́lẹ̀ ni lára tí ò sí lápáta ilé ọkọ lára tí ò sí sẹ́nu ọkọ lára tọ́kọ̀ òbí dídẹ rẹ̀ lára tọ́kọ̀ òbí ní kọ̀kọ̀tà ìlóyè ní ìyàwó ìdílé wa rẹ̀ ìrẹ́lẹ̀ síbà omi tó gbàgbọ́ lára ọkọ rẹ̀ ó jáde ní tí yóò gba ìyọ̀dá rẹ̀ ọkọ̀ bá ní àmà lọ. bí o bá sọ fún ọ ilé ibi náà kọ́ láwọn òbí ìyàwó yẹn ń pè é àyàfi wẹ́pẹ́ ìkàlẹ́ ìyá bẹ́ẹ̀ láàrin ní ìjọba lókè àwọn kan sì wà fún ìṣẹ́lẹ̀ lóòótọ́ kọ́là ló kọ ẹ̀sìn àmọ́ sàkóso àwọn ẹgbẹ́ fún ẹ̀kọ́ ẹ̀sìn lọ wọn fi aláàlú sí náà ya ọ̀gbọ̀dọ̀gbọ̀ ibi gbọ́n lọ kọ ilé lẹ́nu àti wọn bá ti máa kọ́ ní kọ̀ọ̀kọ́ ń bẹ̀ òsì tó burú mẹ́ta wọn lọ́wọ́ kò tó wáyé pé wọ́n láwọn òbí ni wá wọ́n máa kọ́ra ọkọ̀ pọ̀ sí ọkọ̀ sí ọkọ̀ wọn. so lára lára ẹ̀kọ́ ọkọ̀ ní lọ́dọ̀ ìyàwó òun ni kí ìyàwó gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó jáde wọlé. nígbà tá a tẹ̀lé náà ló gba ààrẹ ó gbọdọ̀ gba ìyọ̀ǹda ẹ̀dá kan kò ní jáde lọ́wọ́ ó gbọdọ̀ gba ìyọ̀ǹda o. lára ẹ̀tọ́ tọkọ tó lọ́dọ̀ ìyàwó ìyàwó mi lọ́bì kan bó ṣe wá sí hálítọ̀ lónìí báyìí ó lè kó wá ó wá níbi kí wọ́n lọ́bì kan láti hálítọ̀ láti lè kéwú àbí láti lè tán lọ àbí láti lè fẹ́ náà ó ti dàgbé ó ti dàgbé ibi fẹ́ ọ̀nà ẹgbẹ́ náà rẹ sáàbù wà kan lágbàdo náà bí náà ẹja lọ kí wọn láwọn ọba ti ṣe lórí ní obìnrin mùsùlùmí yóò tún ọ̀dà ní ìgbà lọ́tọ̀ yìí kìí fún ìgbà tí ìjà ìlọ́pọ̀ ìlú ọ̀yìn jẹ́ àdékù ní òtítọ́ nù ibi tó ọmọ ọmọ ọmọ lọ ìjọ tó mú ọkọ níbi tí ọmọ ọkọ ìgbàgbọ́ lọ ọkọ kúrò lọ máa eléyìí ò ní ìtumọ̀ kankan o eléyìí ò ní ṣe káyọ̀ fún ọmọ èèyàn ní ìtumọ̀ tó rẹ̀ ẹ̀ kọ́dà ó ní àǹfààní púpọ̀ láti tàwà yìí láyé òbí rẹ pé ẹ̀gbọ́n ń jí àbúrò rẹ gbé àbúrò ń jí ẹ̀gbọ́n àti rí ìgbàgbá tó lọ mú ọmọ ẹ̀tọ́ lọ́ta lásìkò yẹn ó ní àǹfààní ẹ̀rọ ìrẹ́ ọmọ ó ní àǹfààní láti tàwà yìí ẹni tí wọ́n sábà ta burúkú yẹn púpọ̀ jù ẹni tó mọ̀ yẹn ni látọ̀jú ẹni sìn bí àbúrò àti ọmọ ṣe wà lẹ́sẹ̀ yìí kí ni kóòtù mi ká lọ kẹta tí kò ní tẹ̀lé mi lọ níbi oní ìgbésẹ̀ kóòtù mi ká lọ kẹta ó ti tẹ̀lé mi wọn lọ ọsọ fún ìyàwó rẹ ó lóun ò sọ ọsọ fún ìyàwó rẹ pé nítorí náà bá wà lọ wọn á sọ pé olú security náà ayé ti bàjẹ́ ẹni tó bá wà lórí àti wọn sábú fún yàn wọn lè ní àkúrò àbá ọ̀dọ́ fúnmi àmọ́jẹ́ kí ìyàwó rẹ náà ìdí ìlọ ẹ̀yìn ìyàfà bá wà bí wọn bá ti tẹ̀lé tọ̀ ilé ìwé láwọn lọ́dọ̀ àti ìwé pàràwọ̀ tó ní o àdìsàrò yìí so lára àǹfààní tó wà nílẹ̀ rẹ̀ yàtọ̀ fún mi akọ̀ọ̀tọ̀ lórí tó mọ̀ ọ́ tó ní o à ń fi lórí tó ọpọlọ ti yẹ àtúntò sí i so èyí gbọdọ̀ bẹ̀rẹ̀ lọ́rọ̀ kọ rẹ̀ àgbẹ̀rẹ̀ kọ́kọ́ ọlọ́ ha kọ́kọ́ àlá gbèsè àyè tó ń gbé lọ ó kàn jáde lọ ẹ̀kọ́ yìí náà ó kàn gbé lọ ó kàn gbé lọ kó máa gbé lọ àwọn ọ̀gbẹ́ tí mo ń kọ́ wàhálà ìgbà tí tó dáa yìí. ọkọ̀ gbọ́dọ̀ lọ pé ibi àwọn wà rí bó ṣe lórí tó wọn ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ lọ́rùn ọ̀n dẹ́sẹ̀ láwọn ọkọ̀ ní o ọkọ̀ bínú tó bá ti bínú ọlọ́run bá bínú ọlọ́run á kàmàdá kàmàdá ṣe tòtúbà tọkọ bá sí àwọn adájọ́ ibì kan tó dájú ní kó ń lọ tó bá níbi kó tó tìbẹ̀ lọ sípò mi tó lẹ́sẹ̀ sí lásìkò yẹn yóò wà lọ́kọ̀ oṣù náà ọlọ́run tó gbogbo nǹkan ṣubú kan náà fún wa lónìí tó bá kó sípò lónìí tó lè bọ̀ ọ́ àti pé ní ẹjẹ́ kéde ó ẹjẹ́ kéde ó délé náà tó bá yẹ kó sí ìgbà tí ò sí fóònù ó lọ bìkan láti bẹ̀rẹ̀ ó wá ní ìdí pé kó o lọ sí bòmí láti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ lọ nígbà tí ẹ̀bẹ̀ ní ìdílé tó sọ fún ọ̀bẹ náà bọ̀dé yóò ní fóònù tó wà ọ̀pọ̀ ni bí o ti sí nẹ́tíwọ̀kì sínú ọ̀nà wọ́n bá bu ọkàn bu ọ wọ́n lè àwọn olóyè yìí òní àwọn olè dọ́kọ rẹ olè dọ́kọ rẹ kò sì sí ọkọ ọ̀hún tí àwọn ìwé pé ìpinnu rẹ̀ níbi náà ah, obìnrin wà lóyà tó ó ti dá gbogbo ọ̀nà lọ́dún iṣẹ́ wọ́n á fẹ́ ibiṣẹ́ lọ kí ẹnìkan ó sì sọ àtàwọn àlékún ọ̀sìn ọ̀pá tí ò sí ọ̀ àpẹsàrí sálábà sí lágbájá bani mo gbé sẹ́lẹ̀ sí i wọ́n ní sábà ọ̀kan bí mọ̀ fẹ́ di bẹ́ẹ̀ níbo ni wọ́n ló kele lè mọ̀ lọ. mọ̀ lọ ọmọ bọ̀wá lé ibi ń panu ọba dáná gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ lọ. àwọn onímọ̀ ẹni pé kọ́dà tó máa lọ ẹ̀rọ rẹ̀ ó gbọ́ kò sí gbọ́dọ̀ lọ àti kó gba ìyọ̀ǹda ọ̀dọ̀ ọ̀kọ́ kókó lọ. وقال الشافعية والحنابلة أو الشافعيون أتوا نبلة وليس لها الخروج لعيادة أبيها المريض إلا بإذن الزوج ولو بيوتو جابني كل مسالك مسالك كبير ولا رد غد خشيته وبيوتو جابني àyàfi kó jẹ́ pé kó gbá ìlọ ọ̀pọ̀ ẹgbẹ́ òkòkò lọ́nà ẹgbẹ́ ìgbà sanwó lè lébi ìdílé yẹn ọmọ nígbà tá ìbá àmì ọmọ ìgbà ìrọ̀ kọ̀kọ̀ rẹ̀ náà ó gbọ̀gbọ̀ pé àṣẹ ọmọ mi ṣé rí nígbà tí bàbá ti fi ọmọ tó ti fún arábìnrin yìí gbogbo àlámọ̀ ẹ̀rí rẹ̀ rẹ̀ lọ́wọ́ òun ọ̀rọ̀ ẹ̀ òbèrè kò bá rí ọmọ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ذلك àwọn ṣàfihàn wọ́n ló máa kọ́ ó lè bùsà ìgbìmọ̀ lọ wọ́n lè wọ́n lè bùsà ìgbìmọ̀ lọ wọ́n lè wọ́n kọ́ lọ́wọ́ wọ́n lè kúló pa wọ́n lè torí pé ìtẹ̀láṣẹ ọkọ yẹn ọ̀rẹ́ rẹ̀ ni ìgbàlódà lọ́dọ̀ ọkọ̀ jáde ní ọ̀rẹ́ rẹ̀ ni èyí tó fẹ́ lọ sí yẹn ìyá adákùnrin marie sílẹ̀ ولأن طاعة الزوج واجبة اختلاف القرآن فلا يجوز ترك الواجب بما ليس بواجب ètò bá ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà àìrí sílẹ̀ tó ní bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lára àwọn ọ̀sán tí ó kó sábẹ́ àtọ́ra wọn ni fún ọkùnrin ó sì lè tó bẹ̀rẹ̀ tó tẹ̀lé àsọkọ lára ọ̀sán tó kó sínú tó kún ọ̀pá sọ pé lágbájá ìdẹ́kọ̀ bá rẹ̀ mọ́. Àwọn tá a fún ìgbìmọ̀ tó sínú ìhàn ọmọ wa. Tó kún lágbájá ìdẹ́kọ̀ bá rẹ̀ mọ́. Lóòótọ́ obìnrin lè béèrè ló ń tẹ̀sọ̀ rẹ̀ ó nípa àtúndéyìí. Àmọ́ kìí ṣe ń kó ipé ó fẹ́ mọ ẹ́ńjìnì kí ló tó bàtẹ́ lápẹ̀. Ọkọ̀ wa sọ báyìí báyìí báyìí tó bá rí pé nǹkan kan ń sọ kò tó ń tẹ́ ẹni fún ẹ̀yìn alábájá yàrá yóò gbọ́ ọmọ rẹ̀ ni àkùwá tó bá mo lè bá sọ̀rọ̀ àmọ́ kò kò túmọ̀ pé ọ̀rọ̀ ẹ̀mí ọ̀la pàtàkì tó fẹ́ tó bá lè fẹ́ tí lágbájá lọ ní ilé ìrìn lọ má bàa fẹ́jọ́ náà rẹ bí rẹ ìfẹ́ lágbájá àbúrò rẹ sọ̀rọ̀ ìfẹ́ ilé ìrìn lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ara ìtẹ̀lé àti ọkọ wa ó ti kẹ́lẹ̀ ó dé ìpòlẹ̀ lábẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ àkọlọ ọ̀gá náà. Aníbàdàn sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá náà sọ̀rọ̀. Ó ní ìdásọ́nà ìmọ̀ràn á ọmọọ̀sà. Wàsọ́nà ti ṣàhọ̀rọ̀ wa. Àníbàdàn ní ìṣòwò ìbílẹ̀ tí bá ń ṣe wákàtí máa ń rẹ̀ ṣẹ́fẹ́ sí ẹni tó ti bẹ̀rẹ̀ ìlú wákàtí máa wọ́n ti bẹ̀rẹ̀ o. Èmi tó láti jẹ́nà náà tí wọ́n tẹ̀ láti ọkọ̀ àmọ́ kò kí òun kò láti jẹ́nà o. Ó lè ní lẹ́yìn ìgbà ń kí tí ó sojú ṣe rẹ̀ pẹ̀lú ọ̀tẹ́ náà ọba. Ó ti gbà ọ̀fọ́ á ń fi zàìjẹ́hà gbogbo ìwé látàkà lè rí náà ní ẹ̀kọ́ ọmọ ìwé ń lè lọ́kọ̀ ń tẹ̀ láti ẹ̀kọ́ rẹ̀. Kò ní jẹ́ ìwé àdúgbò ẹ̀kọ́ lọ́kọ̀. Tọ́kọ bá ti ní bẹ́ẹ̀ fẹ́ lè ti bà fẹ́. Ó tó bá ti jẹ́ ìyá rẹ̀. Ẹ sá ń bẹ fún obìnrin yẹn. Obìnrin wà ìgbẹ́ lọ náà. Àmọ́ fún ọkọ̀ ọba ní ìgbésẹ̀ ta àdúgbò ẹ̀kọ́ kìí ṣe gbogbo bẹ̀rẹ̀ òní gbogbo bẹ̀rẹ̀ máa ń kẹrùn máa ń gbalẹ̀ tí ò bá tẹ̀ láti ẹ̀kọ́ rẹ̀ tí ò gbọ́ ọ̀kọ̀kọ̀ lẹ́nu ó lè tó rí àgbẹ̀ ọ̀kọ̀kọ̀ lẹ́nu fún àgbẹ̀nà. torí pé ẹni wọn bá ló pa láṣẹ àìgbẹ́ ọ̀kọ̀kọ̀ lẹ́nu bí ìgbà tó yóò tẹ̀ láti ọlọ́run náà ni ẹni tí ò mutí ẹni tí mutí kò tẹ̀ láti ọlọ́run ẹni tí ó jáde kò tẹ̀ láti ọlọ́run ẹni tí ń ta tó ọkọ̀ tó rẹ̀ pé tí ó ṣe dáa tó rè kò tẹ̀ láti ọkọ ni bẹ́ẹ̀ ní ẹ̀rọ obìnrin tí ó tẹ̀ láti ọkọ rẹ̀ òun ó tẹ̀ láti ọmọ náà ni. ṣé tí wàá tẹ̀ láti ọmọ wa ọlọ́run láti láti fìyà jẹ. ìṣúná àwọn tó gbé ojúṣe àwọn obìnrin ọkọ. bákan náà alẹ́kùnrin tó dáwọ́jà ti ìgbà òkè hàn. lára àwọn tó kó sábẹ́ tọ́wọ́ àtàwọn sọ̀rọ̀ oníkéjìmọ́tò ìgbàlódà ìyàwó ó gbọdọ̀ lọ sí kéjìmọ́ kọ́kọ́ rẹ̀ ẹlẹ́wọ̀n tó fẹ́ kéjìmọ́ nípa pé kéjìmọ́ òun ní sókòtò ẹgbẹ́ mi yóò bá wọn ti tó. ẹ àtàwọn ọmọ ẹgbẹ́ mi wá tó wá ti jù ee ìgbìmọ̀ ti jù. yóò bá wọn sọ̀tẹ̀ fún mi bọ̀ sọ̀tẹ̀ fún mi ó ní ìrẹ́ra rẹ̀ lẹ̀ olùkókó ìrẹ́ra rẹ̀ lẹ̀ ó kó sábẹ́ xidimani obìnrin tó bá tí ò bá rẹ̀ rẹ̀ lẹ̀ lórí ti xidimá fọkàn àwọn tó máa ń gbé lókè báyìí kí ni ọkọ̀ ìlú rẹ̀ rẹ̀ lẹ̀ kọ́kọ́ rẹ̀ ara xidimá lọ yóò yóò fà tó bí o lè xidimá so ìgbà yóò xidimá lọ gan ó lè àti bọ̀ ẹ̀ sí yàn. Kéèyàn sáfàtà mi ìfarajì kí ìrora oníṣẹ́ nǹkan tí ó bára lẹ́yìn ẹ̀kọ́ ìṣèlú. Abẹ́rẹ́ mẹ́tìmọ̀ kédìmọ́ ẹjẹ́ àti àbá wọn lò kí ẹ̀sìn lè oṣù pẹ́pẹ́ tó fọ́pọ̀. Ara ìfẹ́pẹ́pẹ́ tó fọ́pọ̀ ni tí ìyẹn ti kédìmọ́ tà ń sọ yìí. Ìwé àti ìwà wò ó gba ọ̀pọ̀ sọ xidima nù ẹtù máa ń yọrọ tó ń ṣe xidima tó ń afa rẹ bàbá bàbá bàbá bàbá mi kan bí bàbá kú asọsọ ti bá yìí bí bàbá bá fẹ́ fẹ́ bàtà bí sáré kú bàtà afa bí bàbá kú lọ́wọ́ xidima nù kò tó tó kúndùn sẹ́yà kí abẹ́kọ̀ọ́ tó yẹ lọ́wọ́ ṣe xidima kọ̀ rẹ̀ so nínú xidima náà ló ti ní pé kó máa bá ọkọ̀ rẹ̀ kọ́ sọ. Ah, bẹ́ẹ̀ bá dé ilé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwọn obìnrin ilé ọgbọ́n kan aláì ojúṣe rẹ ọ ara ojúṣe rẹ ní ilé a rẹ ọmọ ṣe kéjì mọ́ lọ́rọ̀ tó bá ti bá ti wà mú aláwọn obìnrin wọn àmọ́ wà ń àwọn obìnrin sílẹ̀ náà wọ́n kò sẹ́ẹ̀rì ó ní kí dáná mọ́kàn àmì ní kò sẹ́ẹ̀dì ṣé ọkùnrin wọn kò lè mọ sẹ́ẹ̀dì ẹni wọn bẹ kó kò lè mọ gbóòrò ìdáná àbí àtẹ̀sẹ̀ ṣe ní bí ìmọ̀tẹ́ ti bẹ́ẹ̀ ọ̀tún àti ẹ̀dúgbọ́ ilé ọ̀dà àwọn ọ̀sẹ̀ tó ń pé ó mẹ́rin ní ìṣẹ̀lẹ̀ ọ̀nà ṣé pọ́lì kan mẹ́rin kí ó gbé nígbà rẹ̀ fi àdìsí lọ́la tó gbé ànẹ́bí ní o ọ̀rọ̀ tí kò ní ọ̀nà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ kàlẹ́bí sọ ẹlẹ́ẹ̀kejì kàlẹ́bí sí báwo la lè kàlẹ́bí sọ àwọn akọ̀ọ́ kàlẹ́bí sí pé a ń gbé ọ àlejò tó bá àárín ok ẹlẹ́ẹ̀kẹta àwọn ará ilé ọ̀sán àbí àgbẹ̀bí kankele wọn ṣe nǹkan yẹn àlejò wa gbọ́ àlejò wa sọ̀rọ̀ ìkẹyẹ ti di súnmọ́ ẹ̀yìn. fásiwọ̀n ọmọ ẹ̀lẹ́ Muhammad nípa tó tẹ́lẹ̀ pápá ọ̀gbọ́ òun ló wá ké bá àná ní ìjọ kan ó wá fi ẹjọ́ kọ́ ẹ̀ sọ ó ní kálẹ̀ tó wọ̀ àlejò ọwọ́ rẹ̀ máa lé o ti ọkùnrin ní ọwọ́ rẹ̀ máa ó ti rí náà ó sọ wàhálà kọ́ lọ́wọ́ ọkùnrin náà bá tẹ̀lé ti bírẹ́dì òun lòún ẹ̀rọ ìdí pé ní ọ̀pọ̀lọpọ̀ di àdáyà ọ̀pọ̀lọpọ̀ ndị ẹ̀sán ọwọ́ ni mo ti gbà kò sí igi ní ọwọ́ ni mo ti lọ ọwọ́ ni mo ti ọmọ ọlọ́mú ó kọ́ ọ̀rẹ́ mi kí ni kọ́ ọ̀rẹ́ mi ó wá sọ fún àlẹ́gbẹ̀ẹ́ náà ó dàpọ̀ ó gba ọmọ ọ̀dọ̀ fún mi tí mo mí lọ́wọ́ láti máa tàwọn sẹ́yìn. ẹ̀rù kí ni tí ó lè lẹ́yìn kò lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìyẹn máa bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí nù. Nígbà tí a lè gbọ́ àlejò àlejò ọ̀rẹ́ kí ó wá sọ̀rọ̀ wa ó lè yẹ lọ bá àwọn òṣèré anẹ́tìkà bíi lọ́wọ́ aṣà pé nǹkan orílẹ̀ ọkọ rẹ ìlú rẹ̀ àwọn ìdí Fatima sọ́ni Fatima nǹkan orílẹ̀ ọkọ rẹ ìlú rẹ̀ ó sì sọ kí lóò rẹ̀ sọ̀rọ̀ anẹ́tìkà fún wa ní kí gbogbo ká lù wọn á lè wú bàbá dáadáa mú un. كل من الغير هذه كل ذلك الذي كان لكم يرسول الله يسوع الحسن وفي قتل وجدت الأخرى أمامي أو أبو جدي إذا مقابل كل هذا أمامي إذا ثم هذا فجوا قوام جوا الله يجي قصو قصو قصو هو الذي إذا كان يقول جرا بس مولي إذا ما يقول لا يجي مولي أبي أبي جاي كذا

anájọ kan yìí ò lágbára láti wà ọ̀rọ̀ ọ̀rọ̀ nítorí pé anájọ yà nígbà wọlé mọ́rọ̀ anájọ ṣe ń fún ẹni tí yóò lo ojú ẹ̀gbọ́n ọ̀rọ̀ lọ ìgbọ́n ọ̀rọ̀ yóò di àwọn mú àmọ́ àtẹ́tí pé ká tó ká bí wọ́n kọ́ ẹni tí ó lè ẹni tó lò ìgbọ́n ọ̀rọ̀ ti di pọ̀ wà anájọ yà alhamdulilayi tàbí aláàbò àgbà àkùsọ táwọn ìlú wọn ẹ dáhùn tó lè wá ẹgbẹ́ wọn sínú àtàkì wọn sì tún ìparí sílẹ̀ tó ẹrí mi yẹn tó ara ń tí àárín lọ́dọ̀ lọ́dọ̀ ìyàwó kó sì fi lọ́wọ́ fún ọgbọ́n ọgbọ́n ọkọ̀ rẹ̀ dáná ẹ̀kẹ́ ìdílé pé ó wa mú ẹni pẹ̀lú pé àṣà wákàtí ẹ̀rọ kàlù rèé ó ti pẹ́ pé ó ti da ọ̀pọ̀lọpọ̀ lórí ó lè ní oṣù lọ sí ìtàn ìgbésẹ̀ ìlú ní ojú oṣù tẹ̀sí ìlú kọ́kọ́ ìlú kọ́kọ́ ọkọ̀ ní wà kọ́kọ́ àwọn akọ́kọ́ ìlànà ẹ̀sùn ìṣẹ̀tì sẹ́wọ̀n ní ìgbésẹ̀ ìlú kọ́kọ́ ìlú ojúṣe ni máa bá ọ̀pọ̀ ẹ̀kọ́ aṣọ màmá dáná wọ́n ti bá sí tẹ́lẹ̀ lọ́bẹ̀rẹ̀ láti fi ọ̀rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ bí inú ìlànà ẹ̀wọ̀n ẹ̀kọ́ ìlú wà wà sí làpàlà rẹ̀. Ìjà máa ń ṣe wà sí ìrìnàjò ní wọ́n pàdé mùsùlùmí bá òsì wọn pẹ́. Ìjọba ìlú lọ́wọ́ sí ìlú ìtàkùn ìlú ẹgbẹ̀rún pàdé wọn lọ́sọ̀ wà ní ìtàkùn lẹ́yìn. Àwọn gbọ́rọ̀ náà ìlú láti máa ń ṣe tẹ́lẹ̀ ìka máa ṣe. Ìlú láti ní ta ti gbàgbé. Ìlú láti lè fi ìgbà ń bínú tó lẹ́tọ̀ọ́. Ìwọ́n pọ̀jù ọtí tó ń mú ọkọ̀ rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́gbà ìyẹ̀pọ̀sọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ìgbòmí láàárọ̀ láàárọ̀ tó ti dábọ̀ ní òsínbọ̀ lójú ẹ̀rí ó ti darí ó lẹ́wà ní ibi tẹ́ ọ̀rọ̀ sí ọlọ́mọ̀ọ́n àná ọ̀nà nípa nàìjíríà wa ó wá sí mọ́sáfọ́lé ó ti darí mú aṣọ oníparí pọ̀ àwọn ọmọ ìgbà yìí wọ́n ti lọ́ọ́ ọdún ta ọ tó ara ọdún sí ìyàwó ó fi xebi mọ ọkọ àwọn ọdún tó kọ́kọ́ tí a bẹ xebi mọ ó là ń sọ yìí má bọkọ ẹ kọ abọ ọba sílẹ̀ ọba kọ aṣọ rẹ ayé náà wọn sábà àwọn òṣèlú náà sábà tó máa ń bá ọ̀rọ̀ ojú ẹsẹ̀ wọn tó ń mú ọ̀rọ̀ yẹ nígbà tí wọn bá gbọ́ ọ̀rọ̀ ọmọ tó kù. Berikutnya, oleh kepada umat ini lagi nanti. Dan ini bahagian aku tuh yang dia tuh buat kalau kerja saya lain kalau kami sebab sebab hari baru ini untuk buat kita bilang untuk Allah nanti solusi awal dari kesimpulan pokoknya masih khidmat pokoknya. So, bagaimana معاشرة الزوجة زوجها بالمعروف àwọn ọkọ àwọn ìyàwó náà bá ti rọ mọ́ ní ilé yìí ẹlọ́pàá ẹ máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn ọkọ nílé ẹ máa ti dán dán mọ́ ẹ bá gbọ́dọ̀ bá ti gbé ìlú lọ́wọ́ ẹ bá ti gbé ìlú dán dán kú lé ìwọ ẹ bá ti wọ ẹ kò fi kàn sí mo dá ẹ má fún alápá ẹgbẹ́ náà àti tí ò sí wà ní sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n á máa bí òun lórí òun nígbà tí wọ́n yẹra wọn ẹgbẹ́ ra ní nígbà tí ẹgbẹ́ ní ẹgbẹ́ kẹ́lẹ́ sọ ìgbà wọlé mi kò bá wọn dúró. fún àwọn sàrà ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ní ẹgbẹ́ kan òbí a sọ pé bí àgbàdo jáde ló ní ṣe ó bá ìgbà lọ ọkọ àlè ó bá fẹ́ lọ bá fẹ́ jáde lọ ọkọ lọ fẹ́ jáde ló ní ṣé ó lọ bọ̀ ọ̀rọ̀ ló ń lọ ta àbí ọjọ́ náà gba ìgbésẹ̀ lọ. Kábàárì òde ọkùnrin ló ṣe à ébi lọ́la tí ó ń lò ní ń bọ́ ń bọ́ lóko ní dáadáa lọ. Ó gba púpọ̀ àmọ́ kìí ṣètò náà wọ́n yìí. Mo ka tẹ́tẹ̀ ó gba ó fi kọ́kùn ló ṣe bẹ́ẹ̀. Àyìn lọ ìyàwó lè wá pé ìfọ́nù. Ọ̀fẹ́ sáré di ìgbà yìí àyẹ̀kọ́ ẹ̀kọ́ ó ti kọ́ wá lórí láti fi wá pẹ́pẹ́ àbọ̀ wá ń bì sọ́nà ìwé tó jẹ́ kọ́ wọlé ọwọ́ àpè àpè tó ti wọlé o wọ́n ti wọ́n ọwọ́ àpè mú wọn bí báyìí ní ibi ìdí wọlé. ó ti ọkùnrin ó ṣe ìjọba yìí fún ìyàwó rẹ̀ kìí ṣe ń tá a ti lọ́rọ̀ ẹ̀ lérò ẹ̀kọ́ rẹ̀ àmọ́ àti lọ́rọ̀ ẹ̀kọ́ rẹ̀ ní obìnrin àmọ́ orí àkókò tí ọkùnrin máa ń ṣe ó kò lè rọra ọ̀rọ̀ lórí ọ̀pọ̀ náà. ó lè lè wá bọ̀ ọ̀pọ̀ pé nígbà tí ọkọ̀ òun lè ṣe bẹ́ẹ̀ pé nígbà tó jáde ẹ̀sọ́ tó lè gbé ìgbọ̀nà pé àwọn ti ra ẹni ìwọ́n sì yà sí ẹ wọ́n lè lè yí òun ti sì yà sí ẹ ó tó lè ṣe ọ̀rọ̀ yẹn kó lè kó gba ìmọ̀lẹ́ta lọ́dọ̀ rẹ̀ kó tó lè ó sì kàn. wọ́n làwọn bá tó bísíǹnẹ́sì wọ́n bá ṣe bísíǹnẹ̀sì tó gbọ̀gbà ń rọ̀ kọ́. ọwọ́ àti ṣọ́ọ̀bù náà ó ti láàrin náà era pegando las cosas. Quiero poner, eh, para mí uno está eh, por ah. uno. ¿Cómo lo tengo? Ah. No tengo que qué. Algo tengo que explicar. Nadie que no lo acorde por ocurrir. Y cuando lo vimos, tampoco, tampoco, tampoco, tampoco, tampoco, tampoco, ìjọba ní ìwé ìròyìn owó ní mọ́tò sàmọ́lú obìnrin náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin ọ̀nà ó kó dúkìá jọ bẹ́ẹ̀ ni o àmọ́ tó o tó o tó o tó o ní ìyá èyí ní ìyá òbí ya. ọgbọ ọgbọn ọlọ́run tó bá fẹ́ ṣiṣẹ́ kọ kàwé kọ gba kò fẹ́ sọ tó bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìṣàkóso ọ̀rọ̀ bá ìrọ̀lá lọ́dọ̀ ọ̀pọ̀ ni. ọlọ́run tó fẹ́ ṣiṣẹ́ olùwàgbé ìjọba lọ́wọ́ rẹ̀ ilé ìjọba ṣiṣẹ́ ó sì láti ní kọ́ fara balẹ̀ fún àbí gbọ́dẹ̀ kó gbọ́dẹ̀ tó báyẹ̀ kan ó sì tó fẹ́ fún wọn ara tó fẹ́ fún mi pé má tó gbé ìfẹsẹ̀ lọ wọ́n sì máa dá lọ ètò máa dá lọ mọ́ nítorí ti bẹ ẹ kíkọ́ ẹ̀ lọ́wọ́ tẹ̀lé nígbà náà ní kíkọ́ ẹ̀ máa ṣe máa ṣe lọ pé ìlú bẹ̀ ṣe ẹ báyìí báyìí ṣe ń lọ nílẹ̀ ìrọ̀lẹ́ ìṣèlú àkúntà àwọn kúrú sí ọgbẹ́ tó bá ń bá rẹ̀ wọ́n ń retí ní tẹ́lẹ̀ ìlú ìlú ọlọ́wọ́ náà sí ọkọ̀ wọn dàbù nígbà tó tẹ́lẹ̀ ọkọ̀ lè ní kọ́ máa ń ṣe kankan. ṣùgbọ́n ọlọ́wọ́ náà bẹ́ẹ̀ tọ́kọ̀ ló gbọ́ ọgbọ́n alẹ́ ìṣọ́ọ̀rù fẹ́ nígbà tó tẹ́lẹ̀ ìṣọ́ọ̀rù fẹ́ lọ kùn. ẹ̀rọ ìgbọ́n náà wọ́n fẹ́ẹ́ níbẹ̀ ṣọ́ọ̀bù ní ọmọ àti ṣọ́ọ̀bù wo àwọn ọmọ ìjà ẹgbẹ́ ṣe ń gbọ́ alẹ́ ìlú kọ́kọ́ bí àdìsíkà tó wọ́n bá ṣe ọkọ̀ mọ̀ bí mo ṣe ọ̀ lọ́wọ́ wá ní mo ṣe ọ̀dẹ́rẹ̀ ọmọ ìlú mọ̀ bí mo ṣe ọ̀dẹ́ ọ wà ṣe ṣe ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀yìn ìlú àwọn ẹgbẹ́ àbí yóò sì ṣiṣẹ́ bu náà náà ìjọba ó sì kó wọlé wàdà mo ẹ̀sìn pé bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ṣe ọ̀rọ̀ ìjọ sí wa bẹ́ẹ̀ ìtumọ̀ ọ̀gbà ọlọ́dún tó tó tó yẹ. ẹ ẹ gbọ́dọ̀ mọ ẹni tó bẹ ọ tiẹ̀ náà pé wọ́n fẹ́ ṣe ìdókòsọ fún ọ ó lè má sọ fún ọ ó lè rà lẹ kó má sọ fún ọ ó lè kọ́ ní nìkan kó má sọ fún ọ ó lè kọ́ ìyàwó kó má sọ fún ọ ó lè fi fẹ́ ìyàwó tó fẹ́ sí nìkan ọlá pé nítorí sọ fún ẹ nítorí tó bá yẹ nínú ọtí orí ìdílé ìjọba ọlọ́run lábẹ́ òfin ọlọ́run àmọ́ wọ́n ti wá sí ìyàwó sọ̀rọ̀ ọ̀sán ìjọba ọlọ́run lẹ́wọ̀ látàárọ̀ tàbí lọ ìlú náà lọ́wọ́. èyí ìjẹun eléyìí wọn ti di àwọn ìyàwó ìdílé mi ní ìjọba ìlú rẹ̀ àwọn ìfọ́nà ìlú ti dẹ́rù àwọn lórí ìjọba wọn fi ń kọ́ wọn lórí ẹ̀sìn tán o. látàárọ̀ ti ajá ìlú láti يا رسول ọmọ mi táníyà ni táníyà ọlágbèsì àyẹ̀fẹ́ táyọ̀ ní ọ̀rẹ́ ìdìbò fáwọn ìpàdé kí ló dé ẹgbẹ́ tó fẹ́ dáadáa wà láyẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ náà ní orí ìdí ìsọ̀kan rẹ̀ pé lágbẹ́ yìí èmi sùn àyè èmi sùn tó kó o ti bọ́ọ̀lù rísì tó lè pé à ń sọ bí ọ̀wọ̀ àmúná ọ̀rọ̀ bá tẹ̀lé bó ṣe lè gbé là ń sọ fún yóò kéé sọ̀rọ̀ ẹ̀rọ. sáré máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa pé bàbá wa bàbá bàbá pè é gbé ó fi ọkọ̀ rẹ iṣẹ́ bàbá rẹ tó ta ní fẹ́rẹ́ lórí mi yìí. bí wàá gbé bàbá rẹ ara rẹ kò ọ so ibi tí agbára ọkùnrin dé obìnrin òjò bẹ̀rẹ̀ gbogbo olóyìnbó bá ṣe láìpẹ́ tó ń bẹ lábẹ́ ọkùnrin ó gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda lọ́wọ́ fún mi láti gbàgbọ́ mi lágbàgbọ́ ìwọ́n tó yí yọ̀ǹda kí wọ́n ti parí ẹ̀sán ọtí bá iná tó wọ́n ti kún un. wọ́n wà lẹ́kùn àtàlàtọ̀ pẹ̀lú òfin ọlọ́run bá wọn kàn bá wọn lọ́dọ̀ ní ti dà a de de de de provision yìí kọ́ra lọ sí ìgbà tó kò sí ní dàgbà de ṣùgbọ́n fi lọ ra ẹni ní sọ fún ìjọba láti abẹ́ de ní láti fi ìjọba kọ̀ níjọ́ kọ̀ tí ń ro èyí de àti olùgbẹ́jọ fún ọ̀rọ̀ nípa báyìí níjọ́ kọ̀ tó lè máa de nígbà tó wà ní ìgbà tí kó ẹni yá owó wọn de kọ́ pé ìbò kó kó máa dá padà tó ọ̀ ìjọba de lábẹ́ rẹ̀ níta lẹ́ka ní pé ọkùnrin ọ̀gbọ́dọ̀ mọ́ ẹni lẹ́bẹ̀ẹ́ de náà tó lè kó máa gbàyọ̀ gbàlẹ́bẹ̀ẹ́ rẹ̀ ó tó ṣe de náà láti gba àgbéjì pé kẹ́lá tó bá lórí àwọn èdè oníṣòwò fún un ó ti obìnrin ní abẹ́sẹ̀ sàṣìmù ìgbẹ́ tó mọ̀ hàn ní fáá kí èdè ní ọmọdé tó lé kò sí lókun gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó lé ẹ̀rọ fámílà mo ti gbọ́ bá a ti ẹ̀rọ kọ́ bàbá tó gbọ́ bàbá tó gbọ́ lẹ̀ ọ̀tọ̀ tó tó ní ẹ́ ó lè kọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn olè wọ́n pàdé káàkiri ní ẹ̀fọn kọ́mí sọ̀rọ̀ ó fẹ́ gbé ọmọ ìgbà ó fẹ́ báyà gbé ìgbà òbí nù wọ́n pàdé káàkiri wọ́n ẹ̀fọn kọ́mí sọ̀rọ̀ òun ní agbára ẹ̀rọ gbàgbà ẹni tó jù ní ọmọ tó fẹ́ àbára ẹgbẹ́ lọ rí ọ̀sùn láàrùn sínú ẹ̀ ní ọ. fẹ́ ẹ ti kí ìyá ìta wa lẹ́yìn àyíṣà ànábì ìtẹ́kùn rẹ̀ mẹ́rin àmì ìrẹ̀mẹ́jọ pé ń wù sálọ́mọ́ ń gba àyíṣà lọ àbẹ́ ìjọba ìyá tó rẹ̀ wọlé wọlé ọkùnrin yìí ó sàpàdà gbọ́ ọjà ogun ní ìwé ọlọ́dún lórí ìjà ìgbà tó tún yá pápá ọmọ kékeré àkọlé ìjà kéré jù lọ kí ni káà ṣe wọ́n lè pápá ẹgbẹ́ ọdún ṣe wọ́n wọ́n sàwọn ìṣẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ fún yóò ya òòrùn bẹ́ẹ̀ sọ fún náà yóò ya kíní nígbà tó fi ọkọ̀ òòrùn ní irú àṣẹ òòrùn irú ìtẹ̀lẹ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n tó bá wọ́n tó wá ń ṣe fún ọ màmá ẹ̀ ìfi dára fún ọdún ó fẹ́ jáde ìlú sọ fún ọ ó wà níbi kan ó fẹ́ jáde sọ́dọ̀ bí kan ń bì ọ ṣùgbọ́n wá ṣe ọ̀gbọ̀n tó ti sọ́dọ̀ lójú kí wọn yẹn kó tó máa ṣe kéjìmá láti máa gba ìyàtọ̀ ọ̀pọ̀. bákan náà lára tí wọ́n ti ran ìtọ́jú inú ilé ìtọ́jú inú ilé ọ̀pọ̀ obìnrin lẹ́yìn abájọ́ sọ̀rọ̀ tó ti lé pé bí ó ti jẹ́ mímu kí ló ń ṣe dáadáa ló ṣe dáadáa àní Muhammad sọ̀rọ̀ lẹ́yìn ó ní kó lè rọrẹ́ olùkọ́ rọrẹ́ وكلكم مسؤول عن رعيته Anda bisa uji kata-kata adalah ini. Aku di dalam dikosongi, tahu di sejarah kami tidak ada arti ini orang. Anda juga kata kata ini. Anda juga ini. والمرأة راعية في بيت زوجها. Anda ini, oke, yang punya itu òun jẹ ilé ẹ̀kọ́ rẹ̀ tí o ní ẹ̀kọ́ tó ẹ̀kọ́ yẹ pé ilé ẹ̀kọ́ á sì gbé ìlọ́wọ́ rẹ̀ bó o ti sí ọkọ. nínú àwọn inú ilé ẹ̀kọ́ tó lọ rí báàsì òun ni àwọn ọmọ ọkọ rẹ̀ kọ́dà bí ètò rẹ̀ bí wọn wọ́n gbọ́dọ̀ máa dórí bí káwọn ọmọ àwọn ọmọ ọkọ rẹ̀ tó máa dórí ọwọ́ ìlú rẹ̀. ìgbàgbọ́ rárá kan ìyẹn lè ní aṣọ kan ìyẹn lè lásọ lórí tó lè rí tó sì dùn yóò ti lọ́pọ̀ títí ilé tó lókè yìí tó gbogbo yóò àkálọ́sọ méjì náà wá ní tí kàbá tó ń bọ̀ sí máa pọ̀ kan àwọn kan ti gba ilé ìlú láti fún òbí nígbà tó kán lọ́wọ́ ó sì lọ oṣù tọ́ oṣù náà wọn ọ̀pọ̀ wá dé wá bá àwọn wá fẹ́ pàdé rẹ̀ wá dé fún yín mú ọmọ rẹ̀ inú rẹ̀ dùn gbogbo nǹkan tí ọkọ̀ bá máa rí tí mo tún máa pa ìdúró pọ̀ ìyá gbọ́dọ̀ máa nínú rẹ̀ òun náà ti kó tọ́jú inú ilé sì tọ́jú àwọn ọmọ káwọn máa dùn ó yí dùn ó wọ́n kí inú ilé náà dùn ó yí dùn ó àwọn ilé ìta tó jẹ́ ojúṣe àwọn ìyàwó lọ́dọ̀ ọkọ àbẹ̀rẹ̀ ọ̀la ìtọ́lá ó fún àwọn obìnrin wa ó fún wa ní ìmọ̀lẹ̀ àti sùúrù tó fi ṣe àwọn ọ̀dọ́ wọ̀nyí tó bá ṣe ọlọ́run ọ̀dọ́ rẹ̀ bó bí àwọn ọkùnrin àwọn tó yẹ káà náà ṣe káà fúyàwó ọlọ́run bí wa àfún ìyàwó aláṣọ ọlọ́run bí wa àfún ní ìwọ́kọ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ àwọn ọlọ́run aṣọ ìfọ́sọ́ ṣe ẹ̀kọ́ mi ọlọ́mọdé ṣùgbọ́n bá ṣe ẹ̀rọ ìbò rẹ̀ gbogbo àwọn eléyìí náà obìnrin náà gbọdọ̀ máa ṣe ọlọ́run ọlọ́run ti bèrè nínú ọ̀rọ̀ tó bá di ní ọ̀sẹ̀ bọ̀ wá tó yọ sí lọ ẹ̀ ọ̀kan bá yọ fún nípa amọ̀lù mọ́ra nǹkan ìgbẹ́ ìgbà kò ká náà lé dáadáa obìnrin lọ ṣiṣẹ́ obìnrin lọ ṣiṣẹ́ hall ìgbẹ́ ìgbà tí ẹ pé lórí ìkó jáde lọ síta láti lọ ṣe kí ni ìdọ̀wádìí tu àdìsíyàmúyà ìdáàbò kí ni àwọn nǹkan tí sinam tó fi di àwọn ẹgbẹ́ ní abala yìí tó a ṣàlàyé rẹ̀ ó di àbọ̀ sí àwọn òkú mi ọ̀sọ́dọ̀ lọ́wọ́ alábẹ́bí ilé mọ̀sánmẹ́rin wà láàárín ìwé ọ̀sán ìwé ọ̀sán ìwé ẹ̀kún sọ̀rọ̀ Thank you. nínú àwọn àdúrà tí a lè máa ṣe tánàbí rẹ̀ fún mẹ́rin fún wa tàbá fẹ́ sùn lóòótọ́ fátúmọ̀ àti ánìlógún ọ̀làánà lè lò ó nínú àwọn àdúgbò àti ẹ̀mọ́ ìtàbẹ́ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ sùhánàlá ọ̀gbọ̀n àti mẹ́ta alihamdulilá ọ̀gbọ̀n àti mẹ́ta allahu akbar azumi ọ̀gbọ̀n àti mẹ́rin ìtẹ̀ wá kàṣíwájú ẹlẹ́ka fún àwọn mẹ́ta bàbá fún mẹ́ta bàbá fún mẹ́ta ẹwà kàkùn sí mẹ́rin ẹ̀rọ ìfúnṣẹ́ ọ̀gbọ̀n mẹ́rin láti àti bá bá dábì mẹ́ta dábì mẹ́ta mẹ́ta ó lẹ́tọ̀ọ́ àmọ́ ó ní bí tẹ́lẹ̀ àti ní ká ṣe òun bẹ́ẹ̀ sì ṣeré ìgbẹ́tọ̀ kápẹ́ ọ̀gá mẹ́ta ẹ kàbà ẹ kàbẹ́ ẹ tẹ̀wọ̀ ní báyìí lọ́wọ́ tó tẹ̀wọ̀ yìí ẹ yà kó kúrò àgbà gbàgbà náà ẹ kàbà kàlàkì gbàgbà náà ẹ kàbà lórí náà ẹ wà táwọn ìlà sọ́wọ́ ẹ wà fi pa ẹ fi pa gbogbo ara yín ní ìlú ẹ̀sẹ̀ ẹyọ kan ẹtù sí bẹ́ẹ̀ kan sí kúlọ̀ àbáwọ̀ lọ́kọ̀ọ́lá lọ́bìn náà lọ́kọ̀ọ́lá ẹnu kan kan sọ́wọ́ òdì méjì ìlú ẹtù sí bẹ́ẹ̀ kẹta náà ṣùgbọ́n ní wọ́n kà wọ́n ìgbẹ́ kàkúrò alábẹ́ta gbígbà ló afẹ́fẹ́ níta bẹ́ẹ̀ tó ẹ̀sìn ọ̀gbọ́n náà lọ́kọ̀ọ́lá Thank you. No. You eh. know ní ọ̀dọ́ ọ̀dọ́ náà. Kálí náà mo ti sọ níta sọ pé ọba lọ́kùnrin ṣe ṣe ó dáa tí ó fún àsìkò táwọn yìí dàbí ẹ̀ máa ń ọmọ yẹn tí wọ́n ń ọmọ yẹn tí wọ́n ti yẹn lọ. mo ní káwọn béèrè pé tí ọkọ̀ bá ṣe kò dájọ́ ilé tí wọ́n fẹ́yàwó kò ṣe ń tó kò sí kò sí nǹkan tó dáa ó yàtọ̀ kò sí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ní orí rẹ̀ ó ti yà ní sèyí. Tọ́kọ lágbára tọmọ ọmọ bá lè tó bá pọ̀ àti ẹ̀kọ́ ìyá ká máa ṣe. Bọ̀dé tó ń pa pé níjọ́ tí ò bá dágbére kábàárọ̀ ọkùnrin tí ò dágbére alẹ́ ló ní tó ní kakún obìnrin ò gbọ́ orí ẹ̀ dúnú. Ǹjẹ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀yìn onímọ̀ bá lórí fún ẹ̀dágbé owó ni èmi ò sì bá bẹ́ẹ̀ má. Obìnrin ọ̀rọ̀ yẹn ni. Tọkùnrin ó dà tó bá lè ṣe. Tọ́mátì kan dà. Ìtọ́jú bá dà alẹ́ kìí ní àlùbọ́bá ṣùgbọ́n ìdílé ìlẹ́sẹ̀ ìdílé ìlájá àmóhùnsẹ̀ ìdàgbé náà fún ẹ̀dá púpọ̀ ó lè pa sálà àti ọkùnrin wa lórí ó lè pa sí obìnrin ní ọkùnrin kàmótó olùwàlá olùwàlá rẹ̀ wọ́n lè lọ́wọ́ ọ̀rọ̀ ọkọ̀ kárọ̀ ọkọ̀ káwọn náà fún olóògbé kọ́kọ́ ṣùgbọ́n táwọn sáà yẹn pé kì í ṣe sọ́nà lè gbé ìwọ rẹ̀ ó lè bí ìdàgbé pa kókó lè ọlọ́ọ̀ta làwọn ìfà àmúkọ́kọ́ náà dájú lórí náà ṣùgbọ́n mi ò mọ̀tàdìrì tó àwọn mọ̀tàdìrì fáwọn ọ̀rẹ́ ọ̀dọ́ àrẹ́gà àgbègbè àgbàdìrì fún wọn abáṣọwọ́ àti kan ẹ̀ṣẹ̀ ìdánilẹ́sẹ̀ ọ̀sẹ̀bíṣẹ́ yóò lo àtùmọ̀ ní ìdánilẹ́sẹ̀ ilé ìgbé Thank you. Àti sọ́pọ̀ náà. Bẹ́ẹ̀ni, kóòmìnì kóòmìnì kóòmìnì gbàgbọ́ ìgbà lọ́dọ̀ ọ̀pọ̀ rẹ̀ kó tó tètè ẹni sílẹ̀ fún ìgbésí ayé ọ̀rọ̀ yẹn lórí rẹ̀. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló bí. Kọ́dà máa fa wọ́n kà fún pé ntí ọkọ lè torí ẹ̀ nìyàwó ẹ̀ lókè èmi súnmọ́ ọ̀run lẹ́yìn nítorí ti bí ẹ̀ sí ẹlẹ́gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ mọ̀ pé ó lè kúrẹ́ ẹ̀dùn ọ̀gbádùn rẹ̀ wọ́n sọ fẹ́ sí nǹkan ọ̀dọ́ àmọ́ kìí sọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́ ìyàwó ìgbà àgọ́ ọ̀dọ́ pé ìyàwó kọ́kọ́ wá sọ pé inú bẹ́ẹ̀ ti gbáyì ó dàbẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀dọ́ rẹ̀ ni ìmọ̀ràn ìwé kan mẹ́wàá àwọn fẹ́ ṣe bí sínú ìgbà rẹ̀ wúlé sí lọ ẹ̀fámọ́ sí ní ìgbà àníkọ́ ìtàṣọ àṣàwọ̀ ìtàkọ́ mi ìtàkànú àṣàrì àṣàwọ̀ ni kọ́dà kìí ṣàṣà yorùbá wáyà yìí náà bí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè fi jẹ ẹ̀fọ́ àbí àní yóò lọ gbàgbọ́ pé ẹ̀jẹ̀ ìpàlájà wọn lè lọ nílò ìpẹ́tù sí yàn àwọn ilé ìwọ́n gbọ́dọ̀ ṣẹ́ta lọ lé yàn ní ẹ̀kọ́ wọn ní ó ti jẹ̀fọ́ àwọn ìgbéró so àṣàyẹ àṣàtà kọ́mi níta kàní tí ó sì dára ọlọ́run ta ta àṣà sọ. No. ọ̀rọ̀ yà bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́n. Òṣìṣẹ́ kí ẹ̀rọ ti bí òdodo. Ṣé àwọn àwọn wà sí mi wá àbáwọn ọ̀rọ̀ mi wá sí pé lásìkò ṣe rí mi. Ṣé lásìkò tá a gbà yìí àwọn ọmọ ṣẹlẹ̀ àdáńdún ọ̀rọ̀ náà? Tí wọ́n bá ń jẹ́ ẹ̀kọ́, ọmọ yóò bá ti àwọn èèyàn. Ẹ bá àwọn ọ̀rọ̀ yìí mọ̀ràn, àwọn tó ti lọ ilé ọkọ̀ orí àwọn ìyá ilé wọn sílẹ̀ mọ́lẹ́ àwọn ohun náà lè lọ síbẹ̀. sẹ́lá àwọn ọ̀rọ̀ tó ń gbà wọ́n ń jọ ó ti yàtọ̀ sí ìmọ̀ràn sí kí lọ́kọ́ lọ sí ẹ̀kọ́ rẹ̀ àwọn ọ̀nà ń dà wọn nù. kọ́dà àwọn sọ pé nínú àwọn ọ̀rọ̀ ká máa fáwọn ọmọ pé bí ṣe lọlé ọkọ ká máa dé mọ́ mà bí mọ́ ìyàwó láti ṣe ni o ọ̀rọ̀ ìdílé ní ìfọ̀síjọ́ kejì kọ́kọ́ gbé ẹlòmíwáyé ẹ jẹ́ ká máa fi kó máa kún mọ̀ràn sí àwọn tó máa ń pa wọn ìyàwó ní mọ̀ràn ká máa fi kún kọ́dà bá wò lè gba ewé <laughs> bẹ̀ ká máa fi kún lára àtàkùn máa ń dápẹ́ ìmúlẹ̀ ẹ̀yọ̀ kan gbogbo owó ọ̀fẹ́ ká ni kó máa fi plan kalẹ̀ tó bá tún bí ẹ̀ bá ti ní ìfẹ́ lọ́kàn tó bá tẹ̀lé ní ìyàwó aláìsàn ní dààmú yà kì í dààmú yà ló kàn wáyà tó ó lè tọ́sí ara àwọn táwọn ọmọ fáwọn obìnrin wọn máa lọ sílé ọkọ àwọn olóògùn fún wọn gbogbo stein tó bá mọ gbogbo stein tó bá mọ gbogbo ti mọ ẹ̀kọ́ náà ìyẹn fún ọmọ sọ̀rọ̀ ẹ̀kọ́ stein òní àwọn ọkọ ẹhẹ ẹ máa kọ wàhálà àti ìgbà tó burú lọ kọ́nà àwọn kékeré kan náà ní báyìí ẹ pè ní kọrẹ fún ẹni kẹyìn sọ kọrẹ fún wọn wúlá sẹ́yìn òṣìṣẹ́ kan ẹni irú àwọn bàbá ẹni gbà wọn because àwọn ibi tí inú sí máa ń tọ́kọ̀ ọdún ọ̀rọ̀ inú sí ń tẹ́kọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ó pàdé àwọn nù ọkọ̀ oṣù ọ̀rọ̀ lónìí tí lè sú onígbàgbọ́ tí wọ́n ṣe ó máa ń ṣe é wọ̀nyí lọ́kọ́ lọ́rẹ́ ni olùkọ́ ọmọ àwọn ẹ̀rọ táyà ní fífi fọ́ ọ̀rọ̀ ṣe ẹgbẹ́ tó ṣe yìí so ń tẹ́lẹ̀ bí ó ṣe kéde ìjọkọ̀ lọ́rẹ́ ni tó ṣe òun náà wá ṣe ọkọ̀ wa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ tí wọ́n ti mú ti dálẹ́ tó dá púpọ̀ ìjọba ni wọ́n fún wa lórí ìmọ̀ràn ó sì gbókun náà ọ̀gá wọn ọlọ́run lè sá òkú àdúgbò lápò ọlọ́run yẹn ráwọn obìnrin bí ọgbà oko ni wọ́n ti jẹ́ pé ọgbà oko ni wọ́n tí di oko ni wọ́n wàá tún ní alfa fún àná ṣíìtàn olúwa ni ilé ìdára lóko kò síbi tí èèyàn ìgbà wọn lóko náà yóò mọ lóko mi ó wà lóko mi gba ọ̀nà òkè odò wọlé bá tún ìlú gba ìtàdé odò wọlé ìmọ̀ ọlọ́run nígbà kò fèsì yìí bàtà bàtà wọn sàlàyé rẹ̀ wọ́n ní kò sí ọ̀nà tí ọkọ tí ò lè fi gbà súnmọ́ ìyàwó rẹ̀ wọ́n ní kọ́dà wọn ni wọ àwọn afọ àwùjọ ẹ̀mí tí wà á kà wọ́n ti fún wa ní kíláàsì ó dẹ̀ pàrọ̀ ẹ̀mí lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀mí gba ẹ̀mí wọ́n ní kọ́dà ó lè gba ìwọlé ọ̀sọ̀ bẹ́ẹ̀ kọ́dà àti mọ̀tàkùn ẹ̀gbẹ́ tó gbà náà ti bọ̀ wọ́n ní kọ́dà ó lè gba ìwọlé wọ́n ní ó lè gbà sáàmùgbà fún àwọn yìí kó mọ̀ jẹ́ fúrọ̀ fúrọ̀ ọlọ́run kò fẹ́ ló ṣe ní ìwọ̀ fún wa gbogbo ẹ̀fẹ́ tó fẹ́ jẹ́ ẹlẹ́gbẹ́ mi bó ṣe rí kiri ṣe rí mi bó ṣe ló náà mi bó ṣe kó wọn ẹlọ́run náà mi wọ́rọ̀ ó dà pé tó wọ́ ṣẹgbẹ́ tó ti yìí ìgbà mi ìsúná tó tẹ́lẹ̀ ọkọ ọlọ́mọ ìgbéra fún yàwó má ti ń gbé àbí oṣù tí a lè ní ọjọ́ mẹ́ta èyí wọn ń fún olóyún lò ó wọn ń fún wọn náà wọn lè fẹ́ o èké fẹ́ o wọn fi fọkàn máa gbàgbé rẹ̀ so gbogbo àwọn ọba yìí táwọn ìyá bá ń fi fún àwọn ọmọ tó máa ń lọ ẹ fẹ́ kúsọ ẹ fẹ́ kúsọ so ààrẹ wọn fẹ́ kẹ fún fẹ́ tóbi ọmọ láti ilé tó dáwọn ọmọ tí wọn láti ọgbà ẹ ẹ màdá tó bá wọn àwọn ọmọ ọkùnrin ti ń yára ibi gan wọn wọn dàpọ̀ mọ́ ọmọ kéwòn lọ́sàn-án wọn lè wọ ó máa bèèrè sáyẹ̀nsì ó máa bèèrè òun wá pé wọ́n sílé ìgbìmọ̀ sáyẹ̀nsì ń fi ẹ̀mí ìlú láàárẹ̀ sí ọ̀rọ̀ ìṣàmọ̀nàwà kì í ṣe ọ̀rọ̀ àdára àdékù láàárẹ̀ àwọn obìnrin wọn mọ̀ sọ́n ní ààrẹ ara wọn. والله تعالى أعلم الصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك masalah warahmatullahi wabarakatuh.